This video is for Kudi. Kudi. is for Kudi. I don't have any grudges against Kudi. And I'm not going to stop any blogger láti interfere lórí nǹkan tó ń Mo ti rí um, update Larry. Wọ́n they see me? Larry ti sọ pé Jamo, ò jà mọ́. Ó ti bẹ àwọn tó ń Ó ti bẹ everybody. Only keep keep Israel let's move on I don't want to school this problem She ṣé Kudi ti gbàjẹ́ ni àbí Kudi ti by Jenny. Can the problem Kudi náà I'm ń gbé ìkùkù kó tán láwo Kudi tún gbọ́ owó I want people to ti gbà Oh, there's sọ pé evidence lọ shook evidence yẹn sínú wò díẹ̀ man kí ló kọ̀ wá pẹ̀lú evidence àsọ̀rọ̀ evidence now nǹkan tó bá wù kó ṣẹlẹ̀ láàrin Débọ́lá àti gbogbo wọn á sọ̀rọ̀ tó bá sọ pé evidence kú ni ṣó mọ nǹkan tèmi náà ní lọ́wọ́ ni ó mọ gbogbo nǹkan tó gbé fún mi ni ó dẹ̀ ṣe gàgà kí ló ṣe ẹná tó lè fi gàgà tó lè fi ọwọ́ ẹ̀ bolẹ̀ kí ló dé tó yẹ pé nínú ìbàjẹ́ àwọn èèyàn nínú ìbànújẹ́ àwọn èèyàn lẹ́yìn ti fi ṣayọ̀ ṣó fi ṣe yín ni. Ah, ah. gbogbo wa ti sọ pé òkè ẹ jẹ́ kí peace reign orí bí gbogbo àwọn àgbàlagbà tó jù wá lọ wọ́n mediate peace everybody was happy pé kò di dandan kọ́ ṣọ̀rẹ́ but come mediate peace abẹ́ ìgbà excuse ti kú ní sọ ni lẹ́yìn apologize fún Farida ẹ tí ò bá dẹ̀ gbà kó lọ fi lọ fi lọ fi evidence to wà lọ́wọ́ ẹ kú dí lọ fi nù dí náà kí ló kọ̀ wá kí ló kọ̀ wá evidence to wà lọ́wọ́ ẹ kí ló dé dẹ̀ kí jẹ́ kí peace reign náà what are you going to gain from all this kudi look ìwọ náà gbé sórí ara ẹ jáde náà gbé sórí bí ìwọ náà ṣe end up sí iye ọkọ lọkọ gbé jáde kó wá fi fún wa evidence náà ó ṣe jóyè aláṣejù báyìí kú dín just because of Facebook monetization ó ti apologize to everyone bí ṣe rí chat yẹn inú mi dùn mọ́dọ́lúwa ṣeun ọlọ́run àtúbọ̀ jẹ́ kí peace rage wọ́n sọ pé orí ẹ̀ burú Kudi má push mi o Kudi má push mi o má push mi o mi ṣe fákàsì mọ́ o bọ̀kúrí tó bá fi pé o lè wá máa rọ́bìṣì àwọn obìnrin olóbìnrin mi nígbà fún ẹ obìnrin ni gbogbo wa women supporting women ṣé náà ẹ ń dùbọ̀ ṣe ń jà ní kí ló dé náà wà á bójú bẹ́ẹ̀ wà á bójú wà á ṣojú bẹ́ẹ̀ tó ẹ̀ṣẹ̀ fọ́ ṣáàlì kúrò lójú wà á gbé sórí bẹ́ẹ̀dì láìwẹ̀ láì tó bá gbé pin sójú tó máa ṣe ṣó ẹ tó bá fẹ́ analyse ṣó oníṣó kọ́kọ́ analyse tiẹ̀ náà ó lóun evidence kí ló kọ́ wá pẹ̀lú evidence wọ́n ti dáhùn ọjà nítorí ìtorí ọkùnrin bọ́dẹ̀ ń já torí ọkùnrin peace ti reign ìwọ ṣe gbá evidence yẹn jáde ẹ̀rẹ́ skills tó wá sọ ẹ̀rí kan ti Kudi wá sọ ó lọ sọ pé òun ti gbowó gbogbo blogger ló máa accuse ipò gbowó Kudi don't use that as a as a yardstick don't use that as a yardstick to to to create problem again Kudi sọ ti gbàjẹ́ ni sọ ti gbàjẹ́ ni ó dẹ̀ sọ̀rọ̀ ìdàjẹ́ sórí Facebook ṣọ́ọ̀fì ṣíẹ́ ni a ní afẹ́ peace afẹ́ sinmi lórí social media tó bá tún lọ gbé evidence yẹn wá sí tó bá lọ gbórí buku evidence tó gbé fún ẹ wá ṣọ́ọ̀bù ẹ̀pọ̀ tún máa dá wàhálà lẹ̀ ni à ń gbé ìkúrú kótó láwo ẹ tún gbọ́ owó ìsáwo irú èèyàn wọ àwọn wèrè wo la bá tò lórí social media iná kí ní tẹ̀fí fẹ́ jẹ́ kí peace reign look for a content wọ àwọn kíákíá ẹ̀wọ́ gbogbo wọn yẹn they are creating content without bringing their fellow people down inú ìbàjẹ́ èèyàn ṣáà ni wọ́n bá ti máa ṣayọ̀ Kudrisky Kudi má jẹun ojú ẹ o má jẹun ojú ẹ o ó mọ̀ pé mi ìdásí gbogbo nǹkan tẹ̀sí láti jọ ẹ̀ but bá make peace pé káwọn èèyàn má jà mọ́ tó bá pé wọ́n ìwọ ò ṣe gbé evidence yẹn jáde àbí kò ṣe show ká tó kí gbogbo eléyìí tó settle ó wá sọ pé ó sọ pé ó gbowó ìgbà tèmi náà ń blog wọ́n ti sọ pé mo gbowó rí ìyá màmá Esabod wọ́n ti sọ pé ó gbowó rí àbí kẹ́wọ́n sọ pé gbogbo blogger ló máa accuse pé ó gbowó gbogbo blogger ló máa sọ pé ó gbogbo blogger làwọn èèyàn máa accuse ìyẹn ò fún ẹ ní yastic ìyẹn ò fún ẹ ní yastic ìpè kò i have a lot i'm going deeper tó o go deeper ọmọ àlè ni ẹ mo ti sọ fún gbogbo parties to wà involved larry please don't come out and talk again àwa la mo máa dá èmi gangan ni mo máa dá kúdí lóhùn padà larry don't come and prove anything because i'm not even talking to you a lot of nǹkan tó ti gbé wá fẹ́mi náà nípa Démọ́lá yìí it's not about Larry it's not about Farida nípa Débọ́lá tá à ń sọ but ẹ jẹ́ kí ìyàwó àtọkọ fẹ́ra in peace now tó bá yẹ Farida no be evidence for. ẹ àbáwọn olórí buku blogger tí Farida be in kofun. don't start what you can't finish Kudi To ba fi pọ̀ ní evidence wo Débọ́lá ló máa jìyà ẹ̀ wọ́n á drag ẹ̀ bí bí aṣọ àní generator ni Débọ́lá wo kò Kudi stop it stop it now because ìgbà tèmi náà ṣetán. I have a lot to talk about Demola. But I àdúrà mo kàn fi wọn Farida lower. But tẹ́ bá fẹ́ ká dá sílẹ̀. break gbogbo table, I break gbogbo chair kò ní sí nǹkan tẹ́ bá fi jókòó mọ́. Ah kí ló dé no so fi share ni by Jenny. To gbàjẹ́ ni. Tó ṣojú bí ojú frying pan tó bí ẹyin ton di tí ológogo. Ṣó fi share ni kudi. Ó ti rí pé gbogbo bí ti settle. Ó fi share ni. Kí ni táwọn èèyàn ṣe yesule yan báyìí náà gbogbo èèyàn ti settle everybody ti dákẹ́ inú wa ti dùn pé Farida ti realize ó ti apologize why are you now saying I'm going to go deeper go deeper on what kọ́kọ́ lọ go deeper pẹ̀lú ìsọnù bẹ́ẹ̀dẹ̀ òṣì tó ṣe tó wọ kaba lórí slippers tó wọ kaba lórí slippers ibẹ̀ láwa ti bẹ̀rẹ̀ máa analyse gbogbo ẹ̀ fún ẹni ṣọ́ fi ṣe ẹni ó rí gbogbo àwọn èèyàn tó pè wọlé tó ń ṣàdúrà pé ẹ má jà kíjà má ṣẹlẹ̀ mo dẹ̀ ń pẹ́nu mo dẹ̀ ń pẹ́nu àtàrà mo ti fẹ́ sọ̀rọ̀ náà but mo kàn ní pé no ṣọ́kọ̀ bẹ́ẹ̀ mi ò ní story ni lárí tí ò bá mi sọ kankan pàdé mọ́ lánàá after tí mo ṣe ṣòtàn inú fóònù lọ́wọ́ mi a lot ti kún bẹ́ẹ̀ náà a lot ti kún bẹ́ẹ̀ náà. kí ló ṣe ná ah, àjẹ́ òṣì ó ṣe jẹ́sìn ló wá ń update ó ṣe jẹ́sìn ló update ìwọ ṣe update tẹ́lẹ̀ ìwọ ṣe update ó dẹ̀ rí pé gbogbo ẹ ti dákẹ́ everywhere ti calm down ìgbà yìí ló wá update so sọ pé oh, you are going deeper go deeper about what kí ló ṣe téèyàn kò ṣe rí ọ̀rẹ́ méjì fẹ́ ọkùnrin kan náà All dẹ̀ break nìyẹn kí ló ṣe téèyàn kò ṣe rí ṣọ́ọ̀jà lè ní ọjà lè ní àbọ̀ pààyàn ni I'm gonna go deeper so why didn't you go deeper in the first place silly goats. ìwọ ṣe ti go deep ayé gbogbo ìgbà tó ń jáde ṣe bó sọpọ ti throw her out of the court room court wèrè tó wà ní four corner of your room To to tó tó adájọ́ tí ò law firm. Charge and bail lawyer. lọ́ọ̀yà ṣẹjọ gbogbo yín wá ni àti Facebook tó ti ń fún yín lọ́wọ́ ṣẹlẹ́nu ọ̀rọ̀ tẹ́lẹ̀ ni ẹ̀yin wèrè tó jẹ́ pé inú ìbàjẹ́ àwọn èèyàn lè máa fi ṣayọ̀ báwo lẹ ṣe ń sùn ah. ah adó ti tó látàárọ̀ ó ti tó inú gbogbo wa ti dùn pé ó ti tó jẹ́ bí ẹ péjọ kó sún mẹ́yìn kó yíwọ ẹ̀sẹ̀gbẹ̀ kò sẹ́ni tó fẹ́ lọ gbé síta you go deeper about what ó wá líìsì gbogbo àwọn orúkọ ṣé kébì náà bẹ́ẹ̀ líìsì gbogbo àwọn gbogbo àwọn orúkọ àwọn tó ti fẹ́ náà láti yunifásitì dè sí ní ẹjọ́ ṣé ká bẹ̀rẹ̀ sí ní máa líìsì wọn ó ṣẹnu wíwọ́ bí apá ajá àjẹ́. ẹ máa bá mi wò tó máa lọ bíṣẹ́ lálẹ́ tí ìgbà tí lè analyse iṣu ẹ̀ lálẹ́ a máa analyse ẹ̀ lọ́la èmi náà dẹ̀ mọ evidence tèmi jáde Démọ́lá lẹ́kẹ̀ ẹ kò fẹ́ ẹ kò fẹ́ báyé Démọ́lá jẹ́ sí ni ẹ kò fẹ́ báyé Démọ́lá jẹ́ ni Ọlọ́run because kò ṣe pé mi náà mo ní nǹkan nípa Démọ́lá I will come to Instagram tonight, sis. Ayédèmọ́lá lẹ́kọ̀ọ́ fẹ́ bàjẹ́. Because a lot no wà lọ́wọ́ àwa náà bíbá. A lot. With evidence. But I don't do that. I will not do that. Mi fẹ́ ọ̀kan tó yẹ pé ọmọ no nàka sí ọkọ Farida pé ẹ wọ ọkọ Farida. Wọ́n ní báyìí ni, wọ́n ní báyìí ni. I don't do that. I don't. But tí Kúdí bá fi pé òun ní àwọn wèrè kan tó ń pò kọ ìbànújẹ́ sí, then we bring it on. Larry and Farida ẹ má sọ̀rọ̀ ẹ fi àwa tó ẹ fi èmi àti ẹ sílẹ̀ tó bá ṣe ń gbé wá la máa fún lésì Larry please they are just sorry kúdí pẹ̀lú àwọn àjẹ tọ́lọ́run wọn ti ẹ lórí social media Larit, don't respond to her ṣe bẹ́ẹ̀ tí ò rí rárá Larry filẹ̀ jẹ́ kó máa gbé gbogbo go deeper yẹn kó máa gí kó máa gbòbọ̀ àwa náà dẹ̀ máa go deeper fún kí ló dé náà ẹ ṣáà máa fẹ́ ba ayé èèyàn jẹ́ ṣá sórí social media ẹ ṣáà máa fẹ́ ba ayé èèyàn jẹ́ ṣó fẹ́ jẹ́ kí gbogbo àṣírí Démọ́lá tú ni òde wa jẹ́ ká fílẹ̀ bá ṣe rí yẹn fílẹ̀ bẹ́ẹ̀ fílẹ̀ inú gbogbo èèyàn ti dùn this lady has come out ó ti apologize ó dẹ̀ ti move on so why tó jẹ́ pé gbàtà ti settle everything ti settle ló wá bọ̀tà ló wá sọ pé ẹ eh, they said I collected money that is not a yardstick for you to come out online to start again rusida olójú funfun bẹ́ẹ̀ tó lóyún tó gbé pamọ́. Ah, ah. kí ló dé náà ó wà ń bí láàárọ̀ yìí everybody ń pè wọlé láti èkó láti everywhere they just want peace to reign kò sẹ́ni tó condemn anybody gbogbo akàn sọ opinion wa ni so why you bringing that up now pé eh, I have evidence that we go deeper about what kí ló fẹ́ sọ tá a ti gbọ́ rí kí ló fẹ́ sọ tá a ti gbọ́ rí kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run ayé láti bá kọ́rẹ̀ méjì fọ́kọ̀ náà ayé láti bá kọ́rẹ̀ méjì jà so kí ló fẹ́ go deeper about what kí ló fẹ́ go deeper about what gbogbo àwọn orúkọ tó dá yẹn alala ńláńlá alala ńláńlá àjẹ́ àjẹ́ olóṣì tó wọ sípàsì lórí evening evening dinner dress a máa wá analyse yẹn náà amẹnu amẹnu a máa ṣe bẹ́ẹ̀ tó di tọ́ sẹ́nu could you stop it please stop it tẹ́tàbá máa sọ́ọ̀sì wá gbọ́ I am not gonna respond to anybody I am respond to me tó bá ti don show kojú ẹ sínú case oní case respond to àwa jẹ́ ká wá jọ sọ̀rọ̀ fi àwọn fi àwọn yẹn sílẹ̀ wọn ò jà mọ́ ah tí yín wà lára yín náà tèmi náà tí mo sọ̀rọ̀ wà lára mi kí ló dé náà inú ìbàjẹ́ àwọn èèyàn lẹ́mọ máa fi ṣayọ̀ ok tó bá tún lọ mú igi tó ń kìbọ egbò àwọn èèyàn sìn tó ń kìbọ egbò wọn ṣọ́ọ̀mù ẹ̀pọ̀ tún máa dá wàhálà sílẹ̀ ni wàá tún bọ̀tà sìn wàá sọ nǹkan kan lárí tí a tún jáde á sọ̀rọ̀ fẹ́rídà náà jáde á sọ̀rọ̀ ìjọ́ òlògùn kan fẹ́ mi ìjọ́ òlògùn fẹ́ mi ìjọ́ òlòfẹ́ ní sinmi ṣáwádìí kan ni kí ló máa tí ìkẹ́ ṣọ́kọ̀ bá òfin mi náà ní a lot of stories lọ gbé wá fún mi náà mo kàn ṣe thank you thank you fún gbogbo wọn ni mi ì dá wọn lóhùn náà mi ì ṣe pàtàkì sọ pé yes mo ti ní evidence nípa Farida mo ti ní evidence nípa Larit mo ti ní evidence nípa Demola ah their wedding is, is around the corner jẹ́ kó fi jẹ́ kó fi sinmi ṣe wedding wọn náà kí ló dé àbígbà tọkọ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ de tiẹ̀ ṣé èèyàn kọ́kọ́ dàrú ni àjẹ́ òṣì àwọn àjẹ́ ibi tó bá ti ń nísìmí yẹn wọn ń láìkí ẹ̀ oníwà ẹsẹ̀ bàgì sọnù rubbish mi tẹ láìkí ọmọ ṣe òṣì bẹ́ẹ̀ yẹn ah, mi tẹ láìkí ibi tí wàhálà máa ń wà mí láìkẹ́ rárá ó ah, dẹ̀ ṣe ẹ jẹ́ nǹkan ẹ jẹ́ kí n fi nǹkan tó ṣe wọ̀nyí mo ń bọ̀ ẹ jẹ́ n fi wọ̀nyí ẹ wo gbogbo update ẹ kí ló dé ṣógun ni. mo ń bọ̀ ṣógun láyé ni mi mọ̀ bí ẹ tiẹ̀ máa rí ẹ lè rí òkè mo ń bọ̀ ẹ má bínú mo ń bọ̀ ẹ ṣàdúró ẹ wo gbogbo nǹkan tó ń kọ mo ń bọ̀ ẹ wo nǹkan tó ń kọ ẹ wo nǹkan tó ń kọ gbogbo blogger ló máa sọ pé wọ́n sanwó fún náà so this should not be a yardstick for you to say you are coming out ẹ wo ẹ wo gbogbo nǹkan tó ń kọ mo ń bọ̀ mo ń bọ̀ ẹ wo tó ń kọ come with your Quran to where kọ́ wá pẹ̀lú kúra wọn fún wọn wo ìwọ yamayama wo abẹ́rí woman we mention their names by 8 p.m. tonight please Larit Farida, and Demola come with your Qurans too and be ready to debunk this fact what fact fi bàbá ńlá bàbá la kú ẹ̀ ta ló fi ẹ jẹ lọ́yà sọnù if I have ever gotten money gbogbo gbogbo blogger ló máa accuse pé ó so fi gbogbo pé if I have gotten money yẹn sílẹ̀ gbogbo blogger ló máa accuse pé ó ewo, ẹ wò mo ń bọ̀ I have now gone deeper Ewo, I have now gone deeper to investigate their story Ìyábọ̀ Òjó fìyábọ̀ ọ̀lẹ́ o. Ìyábọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣí maximum ó ṣẹ̀ṣẹ̀ ṣí uh, cathedral um, shopping complex ni fìyábọ̀ mi lẹ̀ o fìyábọ̀ mi lẹ̀ o bèlú mi dúpẹ́ òtú àlà kí ló kọ́ àwọn pẹ̀lú gbogbo orúkọ yìí kúdì ìwọ wá gbórúkọ àwọn àwọn èèyàn ọkọ ẹ àwọn fámìlì ọkọ ẹ wá kó síbí báyìí káwa náà mọ̀ bí wọn náà ṣe lọ fi ọkọ lọkọ àbọdọ ọkọ lọkọ kọ ló wà ní kúdí kúdí ọkọ ọdọ ọkọ lọkọ kọ ló wà ní. ó ní I have now gone deeper to investigate o investigate ọ̀rọ̀ lọ́rọ̀ o investigate ìgbésí ayé tiẹ̀ investigate their story Ìyábọ̀ Belumi Bẹ́lúmi Dúpẹ́ Òzòàlà Ọlá Stonebridge bọ̀dọ̀ oníbọ̀dá tó ṣojú dúdú bí oju ìgbẹ́ yẹn ní London primate surgery tani jẹ́bẹ̀ yẹn ṣògo agboola custom òun náà ló máa ń borúkọ gbogbo wọn oní history ìsọnù history student Kazeem Adeoti ó tiẹ̀ tún gbọ́kọ̀ rẹ́mi síbẹ̀ mẹ́nọ́mọ̀ Sami Fulani. Ìlọrin àfáà ńkò ẹ pátápátá wàá sọ pọ́n lọ ṣògùn orí ẹ̀ burú orí ẹ̀ burúkú di Ìlọrin àfáà òyìnbá sọ ètò ẹnu ẹ fi máa wọ́ ẹnu ẹ bó ṣe bá wọ́ nì àbẹ́ẹ̀rí Ìlọrin àfáà ẹ kí ló fẹ́ sọ wọ́n lọ ṣògùn kí la tún fẹ́ lẹ́yìn yẹn ńkọ́ lẹ́yìn yẹn ńkọ́ bleach bleach turkey ẹ jẹ́ ká máa kà lọ mò ń bọ̀ ó dàbò ti tán ṣó ti tán ni ah ẹ wo bí mo lọ ń ṣe ṣojú fọ́ ojú mi ti fọ́ ni ẹ wo ẹ wo tó kọ as Larry have accused me Larry ti ti ń accuse ẹ láti joy gbogbo èèyàn ló máa accuse pé ó gbowó so má fi yẹn ṣe as as Larry have accused me then please also come along with proofs I will tell you all the story of Larry ẹ máa gbọ́ <laughs> Kudi you are a failure Kudi o ti fail lélẹ́yìí lọ sọ fáwọn ẹgbẹ́ ẹ pé ó rí wàhálà dá sílẹ̀ lórí social media we all love ourselves Larry àti Farida ti parí ìjà lọ bá sọ́fọ́kọ ẹnulé lọ sọ́fọ́kọ ẹ àbí kì í síwò dí ẹ I need the facts as Larry have accused me then please also come along with proofs I will tell you all the story of Larry Farida and Demola from the beginning till date old story we don't deal in the past Kudi we don't dwell in the past eléyìí tó ṣẹlẹ̀ gangan èmi náà wá sọ fún ẹ èmi na wa sọ fún ẹ gbogbo àwọn tí Démọ́lá ti gba ìgbà lórí wọn èmi náà wá sọ fún ẹ gbogbo bí Démọ́lá ṣe máa ń jump gbogbo àwọn popular people ti demola ti gba ìgbà lórí wọn ìtorí bó ṣe máa ń ṣe nìyẹn kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe èmi náà wá sọ fún with proof with proof alájà ṣáínṣáín tó ń ta kírìmù lẹ́kọ̀ọ́ Démọ́lá bó ṣe fẹ́ nìyẹn tó gbagbá lórí ẹ̀ alájà ṣáínṣáín tó ń ta cream lẹ́kọ̀ọ́ bí Démọ́lá ṣe fẹ́ nìyẹn tó gbagbá lórí ẹ̀ ẹ lọ confirm story fún mi bring it on Kudi òní kure òní jèrè gbogbo àwọn tó fún ẹ story yẹn ẹ máa jọ kú pọ̀ ni ẹ ní nísinmi bring it on ẹ lọ pé alájà ṣáínṣáín lẹ́kọ̀ọ́ alájà ṣáínṣáín tó ń ta cream ẹ lọ bèrè story Démọ́lá lọ́wọ́ ẹ ẹ lọ bèrè story Démọ́lá lọ́wọ́ ẹ. Demona is not is not new to a lot of people. Yes, shine shine skincare. Ẹ lọ bèrè lọ́wọ́ pé ṣé Demola ò fẹ́ rí? Demola gbẹrù lórí ẹ̀ Larry ti tàn sọ yìí, òun àti Demola jọ gbé náà. Wọ́n jọ gbé bí Kudi, bring it on. Bring it on. Mustafa sọ a lot while lọ́wọ́ me, But me like him. ah. kó she wedding one in peace. Kudi, sórí gbogbo àwọn tó gbé tó ń gbé proof fún ẹyẹn ẹ máa jọ kábàámọ̀ ni. girl kan popular girl kan náà wà lamẹ́ríkà bèbí yẹn ti lọ fẹ́ ọba ń sìn Dẹ́mọ́lá gba ìrù lórí ẹ̀ ni. ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ ẹ bá ti jẹ́ ká tú Kudi lọ́gbẹ̀ wá ṣe kò báwa náà ní nǹkan kan ni a ní nǹkan náà but kí lè rè mí tí n bá bọ́ta tí mò ń tí mò ń sọ̀rọ̀ this is somebody's lover ẹni tó fẹ́fẹ́ ni a kàn máa gbàdúrà fún Farida ni kọ́lọ́n fún ní peace níbi tó lọ kó má rogun alágbèédá ó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ nílé ayé ẹ̀ kó má rogun ọkùnrin tó kàn máa wá gbẹrù lórí ẹ̀ bọ̀ Kudi tó bá sọ pé ó ní pù èmi gan ju nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ lọ. so leave it now Kudi leave it leave it now just let's leave it. And if you want to come out and bring any proof, hmm, Farida, tó bá yẹ pé ọmọ àwọn tó proof could he just tell them to cease fire to stop it now? Because in kotama dale onida, in kotama dale onida. This lady has apologized. She has moved on. Let's leave it. And let everybody move on. Gbogbo proof tó wà Kudi call lọ fi nùdí Abiko kiba kíbọ̀ Abiko díẹ̀ àbí kó lọ fi ṣí gbogbo efo tó wà lójú ẹ̀ tó lóun Abiko kò Farida pé Kúdí níbi tó ti ń gbọ́ àbáwọn blọ́gà tó tó gbé nǹkan fún Kúdí pé wọ́n àbí so let's leave it mo kàn fún example ni kò lè mọ̀ pé mi náà èmi náà nǹkan wà lọ́wọ́ mi but kí lè rè mí tá bá sọ pé ká parí ìjà tí mo tún wá ń bọ́ta tí mò ń that was why I kept quiet but Kúdí tó bá fi pé o fẹ́ go deeper Farida ló máa forí kọ àti Démọ́lá Farida dẹ̀ ti gbàgbé pé òun ń tajà ọlọ́jà lòun kò kí ń pẹ́ káwọn èèyàn tó sá fún Farida think twice think twice anybody to bá rán sí Kudi àbí Kudi ò jíṣẹ́ ara ẹ̀ kò jíṣẹ́ ara ẹ̀ o but ẹ jẹ́ ká fílẹ̀ bẹ́ẹ̀ Kudi if I don't respond to your to your proof today I'll respond to you tomorrow inshallah kọ́lọ́ má pa anybody ṣé nǹkan tí mo sọ yẹ so bá ṣe máa ṣe nìyẹn ṣe ti gbọ́ kí ló dé náà ọ ń gbèkú kó tán láwọ ẹ tún gbọ́wọ́ ẹ sáwò ìwọ ṣe gbé gbogbo proof yẹn jáde ìgbà tó sọ̀rọ̀ lárí tí ń jọ yẹn ṣe bó lọ sórí social media Oh, ṣe gbé on proof yẹn jáde exactly let her enjoy let her enjoy her marriage why is she bringing all this out now Why tí Kudi ṣe sọ pé I'm going to go deeper. I've made an investigation. Why? Why? Larry ti apologize. Ó ti bẹ àwọn ọmọ yẹn, ó ti bẹ everybody tó ń ṣe. Why tẹ́ jẹ́ kí peace reign? Ó sì jẹ́ pé lẹ́yìn tí peace wà tán ni Kudi wá sọ pé eh òun ti ní proof. Ito wá sọ pé òun gbowó for crying out loud. Gbogbo blogger ló máa sọ pé gbowó. Iye ò jẹ́ kó jẹ́ yardstick. Kò jẹ́ kí yẹn jẹ́ yardstick fún Kudi láti sọ pé òun fẹ́ wá bọ́ta wá jà àbó òun fẹ́ bọ́ta wá gbé evidence síta. Ah, ah. Kúdí gbogbo ẹyẹ ẹyẹ àyà ẹyẹ la máa fìgbà lẹ́gbọ̀n bọ́ta lálẹ́ stop it now kí ni kí ni ìdùnnú ẹ kí ni ìdùnnú ẹ kí ni ìdùnnú ẹ tó bá ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ṣé wọn náà ní bá sítórí tiẹ ni abẹ́ àrí gbogbo ara tó dá ní skindles lójú ẹlẹ́gbàǹgbà yẹn ayé gbogbo àgbà tó dance skindles náà ṣé káwa náà wá máa gbé gbogbo story skindle life ẹ síta ni skindles lójú ẹlẹ́gba sorry ṣé lójú ẹlẹ́gba ni àbí ni yàbá ń bẹ yẹn ayé gbogbo nǹkan tó ṣe ní skindles ń gbà yẹn náà ó dẹ̀ sọ pé o mọ story that was in their past that was in their past Kudi that was in their past so káwa náà wa lọ gbé story lati Epoma University of Epoma tó lọ káwa lọ gbé síta àbí ká lọ bá gbé gbogbo story ẹni skindle sí gbà yẹn bí wà táwọn ọ̀rẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní skindles káwá lọ gbé gbogbo ẹ̀ síta báwo ló ṣe máa feel ilé ọkọ ló wà náà jẹ́ kí Farida náà enjoy ilé ọkọ ẹ̀ náà spare me your fuck with kókó gba ẹ̀sán olóṣì àwọn ló máa sáré bọ́ta wá ṣe ṣòfèèyàn ìgbẹ́ tó dẹ̀ wà lábẹ́ wọn ìdí wọn rùn bíi wèrè ni àwọn olóṣì dédé ẹ̀wọ̀n játijàti pàtí ẹ̀wà ìsàlẹ̀ ìjọlọ́fù tí ò bá ṣe ọkùnrin wèrè náà tó ń dájà lẹ̀ ṣé wọ́n ẹ̀yin ẹ̀yin olóòórùn ìwọ olóòórùn yìí ló máa dá sọ́wọ́ ìwọ olóòórùn yìí. bó ṣe ṣe máa ń ṣẹnu yẹn máa ń fọ́ nísìnyí máa ṣẹnu bí ẹni tó di tọ́ sẹ́nu skindles kò ṣe skindles <laughs> lórí yín dá skindles skindles is s k i n d-l-e-s skindles skindles ni skindles <laughs> skindles ni hmm. ẹ má dá lóhùn kí ló gbé wá sórí social media ṣèbí ó lọ sí London to lọ ṣe pátí ni tó ń bá Akeem Adétòrò tó ń bá jó tó lẹ̀dílẹ̀dí wọ́n fẹ́ lè máa bára wọn lori lori lórí lórí stage enjoy? yẹn tí màmá ẹ sábọ́ọ̀dì <laughs> màmá ẹ sábọ́ọ̀dì yóò náà màmá tí màmá ní àá. Ah! kí ló dé ṣe bó wàá lé ọkọ mo ń wò lánàá tó ń sọ sórí pé ẹ àwọn ará Dublin wọn ò dá sóhun ṣé wọ́n dá sí wọn ni ṣèbí rídìmù tó ń lọ Dublin wọ́n lé ẹ kúrò ń bẹ̀ ni orò lọ́ fi lé ẹ ìgbà tó rí pé ó fẹ́ máa gba pátá nídìí gbogbo àwọn ọkọ wọn <laughs> kúdílì story o èmi ò láìkí gbogbo nǹkan tó fẹ́ máa jẹ́ ká ṣe yìí o akínbádé tòrò orí stage báyìí ṣé gbogbo yín rántí about ten years ago ọ̀njọ́ ni ọ lọ pátí lọ́wọ́ àmọ́ akimu lọ́wọ́ àmọ́ akimu lọ́wọ́ àmọ́ akimu ló ń lẹ̀ bímọ pàpàpà níyà Ẹsítábọ̀dì bọ́tà ẹgbà mi ó Kudi kí ló ṣe ìyàwó ilé alágbèrè orí Kudi ló ti bẹ̀rẹ̀ náà kí ló wá fẹ́ sọ pa wọn gbogbo obìnrin ló ń ṣògùn ṣé wọn ò ṣògùn ó ṣògùn ló fi mú bọ ọ̀nkú mi sílẹ̀ láti jọ ló fi dè wọ́n mọ́lẹ̀ òbò ògùn ni gbogbo ó wá pe àfáà lọrin protection lọ ṣe ṣó tún wá tán àfáà lọrin tó kọ sí yẹn protection lo lọ ṣe ń bẹ <laughs> ẹ jẹ́ wa lọ wọ́n ti dáhùn wọ́n mi lójú ọlọ́run Kudi my best friend who is your guy Kudi na only you for life Kudi Kudi àsìwé bàbí ìsà jẹ́ máa lọ ẹ jẹ́ máa lọ òun ń pùn mí ẹ jẹ́ lọ sùn tí n bá jáde lálẹ́ yìí màá jáde láàárọ̀ ọ̀la ṣe ti gbọ́ ṣé wọ́n ṣe kọ́kọ́ nìyẹn ni Kudi is my guy gbogbo tí mo kúkú ń sọ yìí náà tí n bá tún fi pọ́n bá Kudi jà lọ́la màá tún bọ́ta women fighting for women ni ṣùgbọ́n kò ṣe pé women bringing women down mm -mm. women fighting for women àbí kò yẹ yín so <laughs> let love lead <laughs> Let love lead àbí báwo ni slang yín lórí facebook yẹn Let love lead meanwhile let love lead yẹn wọ́n ti para wọn wọ́n ti jẹra wọn lẹ́sẹ̀ wọ́n ti record ara wọn bí wèrè let's love lead ṣẹ́rí àwọn èèyàn pretend kú ẹ ṣáàjẹ́ àwọn alọ́mí tí ẹ fẹ́ dá sí let's love lead. <laughs> ẹjẹ́ àwọn àlọ́ it is well ẹ ẹ filẹ̀ Veronica Patrick ẹ cherry. ṣẹ́rí Farida ló kàn fẹ́ kó honestly Farida ló fẹ́ kó Farida ni Kudi máa kó bá because gbogbo nǹkan tèmi náà àwọn èèyàn mi tẹ̀ wá bá lárí ìsọ̀rọ̀ mọ́ because I don't want to talk with her I don't want to you know bí ṣe ṣe tán sẹ́ẹ́ tẹ bá rí èrò tó send message sí mi ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ṣèbí lára wọn ní ṣánṣán tí mo sọ yìí mi ṣàṣọ̀rọ̀ ṣánṣán láàárọ̀ yìí ká ní mo mọ̀ pa ṣánṣán mà ti sọ láàárọ̀ yìí so tí kudi bá sọ pé eh, i want to go deeper ṣé wọn ò bú èmi ni ẹnìkan send message sí mi lórí whatsapp bí ṣe ṣe ṣó yẹn tán náà tó gbé tó gbé ra ìṣépè láì ṣe mi mo kàn ní thank you mo de delete ẹ̀ ẹni ẹ bú mi náà èmi náà ṣe sọ pé tọ́wọ́n bú mi o àbí tọ́wọ́n sọ pé mò ń gbèjà ẹ mò ń gbèjà èèyàn kan o kémi náà wá sọ pé ẹ i will go deeper lórí story tí mo ní no it doesn't work like that because tá a bá be, ṣe bẹ́ẹ̀ a máa ma escalate nǹkan sí escalating a máa ma escalate nǹkan sí ni kò dẹ̀ ní jẹ́ kí pèsè yẹn rè inú èṣù dẹ̀ máa ma dùn ní nǹkan tẹ́ṣù fẹ́ nìyẹn so àwa là ní gbèṣù yẹn láyè and the moment pé Larrit ká ní Larrit yìí update tó ń sọ̀rọ̀ ni a sọ okay but Larrit náà ti stop so why do we want to ká tún fẹ́ máa dá it doesn't work like that it doesn't work like that àbí kò so Farida please àbí kò please ẹ bá on bá àwọn tó because ẹ on àwọn tó ń gbé Kudi sọ̀rọ̀ I know you might you won't talk to her directly I know you are not her friend but anybody to bá ń gbé Kudi Abi. anybody take gbé nǹkan fún tó ń gbé fún Kudi ẹni stop because at the end of the day koni koni koni koni go down well kò go down well kò go down well because anything of your ṣé mọ nǹkan tóun náà ní lọ́wọ́ ni ẹni tóun gbé lọ sí court pé o ní proof ṣé wọn náà mọ tó wà lọ́wọ́ ẹni yẹn ni o mọ so please and i don't i will not want to come out kí wọn máa need or ẹ ní ọdún i don't do it go and check my history i don't do it mi láìkí máa sọ story nípa èèyàn because ti gbogbo wa ló wà lára wa tèmi náà bí ṣe bá yín sọ̀rọ̀ ó wà lára mi Nobody is perfect. Then Bobo story couldn't feel fẹ́ wá sọ yẹn. That was then. We are talking about now. We are not dwelling in the past. That was then. So why bringing it up again? Ṣó fẹ́ máa fi gígùn egbò egbò àdá àjínà ni. Ó fẹ́ máa fi gígùn egbò yẹn now. Àbí kò yé So please Let peace reign. Let peace reign. Let love lead. Let let let mo ti búkú dé tán let love lead. Let love lead. Let love lead. Mo ń bọ̀, èèyàn Hello. Ma, ẹ dá sọ̀rọ̀. Ẹ dá sọ̀rọ̀. speaker. yèyé kudi yèyé kudi ṣé owó monetization náà ló fẹ́ pẹ́ o ò ṣe wá sọ bọ́mọ ẹ ṣe ń ṣe rèrè nínú bus bọ́mọ ẹ ṣe mu drug. ẹ má ẹ má bọmọ ẹ má bọmọ ẹ má bọmọ. no no no no no no ẹ gbọ́ nǹkan tó ń sọ ni ó náà rẹ̀ òun ni Démọ́lá Démọ́lá tó yẹ pé jìgò lòun Démọ́lá ọ̀rẹ́ mìnàmọ̀ mìnàmọ̀ Akeem àwọn ẹgbẹ́ ìgbẹ́ ló máa ń sun ṣé ká máa dárúkọ àwọn tó ti bá sùn ní mọ́ṣáláṣí Jímọ̀ ni. alẹ́ mi mọ̀ sẹ́ ẹ máa wo ti àǹtí àǹtí ẹ bá ti jẹ́ ká sọ̀rọ̀ sẹ́ẹ̀ adémi náà mi lọ́wọ́ ẹ má wo ti ẹ má ẹ kọjá ká. ẹ wò nǹkan tó ń sọ ẹ láti tún sọ fún ẹ pé kò rí bẹ́ẹ̀ kò dẹ̀ sí kí ló dé ṣó ti ṣe tẹ́lẹ̀ ni àbí torí kó dé mọ́ látẹjọ́ ń dún. ó dàbí kúbi o ti ya wèrè o ò gbádùn hmm. o ò gbádùn ṣé tí sàrídà bá tẹ̀ yá ẹ tó bá yá yá ẹ sábọ̀ lówó ṣẹ́nu sàrídà ló yẹ kó ti sọ. So bí ọ̀rọ̀ ti fàrí ijó lè sọ gbogbo àwọn tó pè lọ́rọ̀ ẹ̀ gbogbo wọn ló ti sọ̀rọ̀ wọn láì dà. ẹ tiẹ̀ fi Farida lẹ̀ gbogbo wọn ló ti sọ̀rọ̀ ló ti sọ̀rọ̀ wọn láì dà Farida very evil kò ní kọ́sítọ́mà Esabod gan tó ń polówó fún Farida ò ní kọ́sítọ́mà service o tẹ bá lọ sọ́dọ̀ ẹ̀ tẹ bá múra jù ṣọ́ tó máa fi wò yín awo yìí látòkè bíi pé èèyàn kankan ò ṣe dá yín. ẹyin ẹyin rìsáàfù gbogbo yẹn sẹ ẹ jẹ́ kí Kudi kó tọwọ́ ẹ lẹ̀ ẹ fìyẹn láyé má débẹ̀ ẹ máa gbé mi débẹ̀ ẹ máa wọ̀ ẹ máa gbé mi débẹ̀. tó jẹ́ lẹ́sbó òun ló máa ti bí kúdí bring it on torí pé olórí burúkú fi pé olórí burúkú ní ẹ̀yìn lè create wàá mọ̀ pé àwọn èèyàn gan ja wèrè jù ẹ lọ nǹkan tí nǹkan ṣíṣe fún ẹ kékeré lu wo bring it on olórí burúkú olóṣè abọ́ àjẹ̀bí tó ń lo fíútà come out with your risking ó lo oṣù àbí ẹni tó fẹ́ ṣe ẹni tó fẹ́ alówó lé òníyàwó tẹ́lẹ̀ kò bímọ ìwọ mọ bó ṣe gbà ìwọ tí Pasuma ti do Pasuma ti do Wasiu ti do Délé Táíwò ti do olórí wo ni òdò kú dí. ẹ máa wọ ti yín àtàntí ẹ bá ti sọ̀rọ̀ ẹ máa gbé mi débẹ̀ ẹ máa gbé mi débẹ̀ lálẹ́. ọgọrọ àti búkì. ẹ bá ti sọ̀rọ̀ ẹ jẹ́ kó lọ gbé tọwọ́ ẹ̀ sílẹ̀. kúndé bírígìtàn tó ní òní topic mi tó fẹ́ ṣe olórí bukú tó monetization bírígìtàn kúndé bring it on tọmọtọmọ ẹgbẹ ọlọ máa fi ṣe yẹ̀yẹ́. ẹ bá fọ ọmọ ṣe yẹ̀yẹ́ èmi ò fẹ́ ọmọ àwọn ọmọ àwọn ọmọ mi ni àwọn ọmọ àwọn ọmọ mi ẹ má ẹ ẹ má sọ wọn. àkọ́bí kúrò ní o drug addict ní o bring it on àti búkì ẹ̀jẹ̀ fi yín lè olórí. ẹ ṣe ìyá mi ẹ máa gbé mi débẹ̀ lálẹ́ ẹ ṣe. hello kọ́là. hello. hello sista Bukky. ma. ẹ mọ nǹkan tó ń ṣe Kudirisky. bẹ́ẹ̀ ni màá nǹkan tó ń ṣe shine shine baby. bẹ́ẹ̀ni. ẹ mọ nǹkan ọ ti kọ́ tẹ́lì tán wọ́n ti rówó ilé tó máa fi parí ilé mi ni. orí ẹ̀ ló dùn. so ìbàjẹ́ ènìyàn. kò dáṣẹ́ olúwa dúró. àyìnyàdà so ìbàjẹ́ orí Facebook lòun fẹ́ máa fẹ́ máa fi nígbà téèyàn tí ìyá rán ọmọ lọ síléèwé tó wá sọ pé òun di lọ́ọ̀yà tó wá di lọ́ọ̀yà orí Facebook <laughs> torí pé hmm. èmi máa ń wo ni pẹ̀lẹ́ yín ẹ̀ àti dádì ẹ wo bí ọkọ̀ àmọ́ rẹ́rìn búṣẹ́búṣẹ́ kò mú gbogbo yẹn wá sọ fún wa pé kí ló dé tó kò òun ṣe máa rẹ́rìn búṣẹ́búṣẹ́. ọ̀nà máa ìdébẹ̀ sẹ́ kí Kudi fi kó fi kó má jẹ́ ká débẹ̀ ni mo ti sọ fún. Kudi tábúrú ẹkún tó lè ṣọ̀fọ̀ tó padà wá sórí Facebook <laughs> nítorí pé ó ń kọ́lé lọ́wọ́ tó tí kọ́ tán ó dẹ̀ ìfẹ́ gbowó monetization kò tó parí yẹn tó mọ̀nà àbúrò ẹ̀ àbábúrò ẹ̀ pretty lady woman yẹn kọ́ tó kú tó tiẹ̀ lo oṣù kan àbóṣù kínní tó kúrẹ̀ padà wá sórí Facebook Kudi ọmọ àkọ́bí ẹ̀ báwo ló ṣe rí. ẹ má dárúkọ ọmọ mi láìkẹ́. no oh, no mo oh, kàn oh, no mo understand ẹ má bínú but èèyàn tó fẹ́ tún dílé onílé kò wo di kò lè tó bóyá ń jò ní because jíjẹ ni wàhálà jókòó wá gbé family ọ̀rọ̀ ọkọ ẹ̀ bọ́ tà ń sìn wá gbé fámílì àwọn ẹbí ọkọ ẹ̀ bọ́ àwọn ẹbí ọkọ ẹ̀ wà pé ìnádà o ó ti fẹ́ tíra ẹ̀ pẹ̀lú àbíkẹ́ tàbí kẹ́ tètè kọ́ṣọ̀nì àwọn fámìlì ọ̀pọ̀ ẹ̀wọ̀ pé iná dà sí pé òkè o kí dandan ni tó di lọ́yọ̀ orí Facebook ni. kò tiẹ̀ da kò da àti àti stop ọ̀rọ̀ yìí látàárọ̀ kí ló jẹ́ pé ti lóun ó ti give up date ó ti sọ pé ọmọ yẹn ti sọ pé kéèyàn wá kọ́ má bínú what else does she want tóun bá ṣe làárí tó bá ṣe parí ẹ̀jẹ̀ wọn ti kọ́kọ́ síbẹ̀ ó ní gbogbo àwọn blọ́gà tóun ti sọ̀rọ̀ sínú kọ́ má bínú kí ni kú ní tiwa ó flag ó flag ó flag show ẹ lọ́jọ́ yẹn lọ́jọ́ kìíní àná ó mí gulegule ni a máa sọ pé òun jẹ́ ọ̀rẹ́ ìyàwó MC a lè tún máa tírìtì ọ̀rọ̀ MC ó dẹ̀ lóun bá ìyàwó MC ṣe ó dẹ̀ ṣe pati àwọn yẹn dẹ̀ àwọn yẹn dẹ̀ ń pè ọ́ dẹ̀ ń pè ọ́ wá náwó fún ẹ wọ́n bá dẹ̀ gbọ́rọ̀ ọkọ wọn wá wàá dẹ̀ tún máa tírìtì ẹ̀ wàá máa ní òfófó ló ń ṣe o òfófó ló ń ṣe pẹ̀lú ọwọ́ tó ti jóná ọrùn tó ti jóná gbẹ tó ti jóná tán fọtíkì lòun náà ṣe kí ló fi yàtọ̀ sí Farida tó wo Farida tó wo ra ẹ̀ báwo lọ ṣe jọ rí Farida yìí dúró re jùlọ. ṣé rí ọkọ Farida ló kọ fẹyẹ kọ drag èmi ò dẹ láìpẹ́. ẹ ẹ fi ń hmm, Farida ó dà pé Farida náà ó fẹ́gun òkìkí ni ṣe mo kókó tà tó ó fẹ́ tà jù bẹ́ẹ̀ lọ ni because bóde èèyàn bá pé èèyàn ní máa dáṣọ ìjọ nǹkan ẹ̀yẹ síwájú. ẹ kó wá jẹ́ kí wàhálà máa ṣẹlẹ̀ báyìí. ẹ eh, tí wọ́n dẹ̀ máa máa ṣorí burúkú lórí facebook tó de bọ́tà ò bọ́tà ò sọ fún wọn ò ṣe disclaimer ò ṣe kankan definitely òun náà láìkẹ́ ni ó láìkẹ́ tó ṣe ń gún wọn àtọkọ òun bóyá ó lè ẹ ọkùnrin lè fi ṣe nǹkan táwa máa mọ̀ kákan bá wọn gbé because nísìn àwọn èèyàn tó ti ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn sìn wọ́n kọjá hundred. a ní lot sí a lot wà lọ́wọ́ mi sẹ́. Eh, ẹ ẹ ẹ fẹ́ ṣe party ní june Eh ẹ sọ tẹsẹ máa ṣaṣọ tẹsẹ máa ṣe gbogbo tẹsẹ máa ṣe gbá tẹsẹ máa ṣàwọ ẹbí ọkọ àti ìyàwó rẹ jọ ń sùn tẹ bá tẹ bá gbé tẹ bá bọ́ta lórí Instagram báyìí ọ̀rọ̀ kìíní Farida tó bá gbọ́jà bọ́ta tó rí kọ́mẹ́ǹtì ten o tó rí kọ́mẹ́ǹtì fifteen o tó bá polówó ọjà sórí Instagram. ìyá mi ẹ jẹ́ ṣọ́ọ̀kì ń sìn bọ́bọ́ yẹn ló ń ti Farida togun togun togun togun togun ló fi ń bá Farida ṣe togun togun ní ó ń lo oògùn wọn ní bó ṣe máa ń lo oògùn táwọn obìnrin nìyẹn ó máa máa gbé báàgì fún wọn bíi bọ́ìbọ́ì ni oògùn tóògùn tóògùn. ẹ ẹ jọ́ nǹkan tí mò ń sọ ni nǹkan tí mò ń sọ látàárọ̀ náà nìyẹn pé tó bá jẹ́ pọ́kọ tó da ni tó jọ́kọ tó da. a sọ fún ìyàwó ẹ pé stop it ìtúgbọ́n lọ gbọ́ orúkọ wa orúkọ òun ìtúgbọ́n lọ gbọ́ ogun ẹ náà ti gbé fóònù àǹtí ẹ jẹ́ kí n gbé fóònù ẹlòmíì ẹ ṣe mà yes ma. Hello, caller. Hey, BJ. Yeah. Yes. So, are you still on the call? Yeah, on no, I know your phone. Yeah. Oh, BJ, a káàsán. A káàsán. Okay. Could you say ojú òkè ntí ẹ? Mo wọ̀ pọ̀ ń gbọ́ ṣé oyin torí ọ̀gá ẹ ní BJ. Ṣé ojú òkè ntí ẹ ní Kudi? O ṣe content títí títí títí tí olo ṣe birthday fún yẹ. Ìyá ẹ̀ láti máa ẹ̀ wo fídíò yẹn dáadáa. Ìyá ẹ̀ láti máa sọ pé o ti sún òun fẹ́ máa lọ. Ẹ máa mọ̀ pé mọ́mì yẹn wọ́n strong. Kudi ojú òkè ntí ẹ bẹ́ẹ̀ náà ni blessing Nkechi tó bú ẹ títí títí wàá máa rẹ̀ dí mọ́tíà olóyìnbó sọnù wèrè olóòṣì Kudi wo àpapọ̀ àwọn obìnrin ẹ àti mú ọ̀rọ̀ sẹ́nu ń sìn wèrè ni ẹ bẹ́ẹ̀ náà ló mú bọ̀bọ̀ tí ọmọ ẹ̀ ṣaláìsí yẹn yú ìdòṣì ló sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn títí. Ah, ah, ṣó fi ṣe ni kí ló dé. ó bí aṣáfi ṣe màá ní ẹni tó ṣẹ̀ṣẹ̀ lùzọ ọmọ ẹ̀ kó dídẹ̀ rọjú lórí ṣó. kó dà náà. ó bẹ pé kí n wọnú ṣó yẹn kí n fún ní kò gbígbóná lórí ni. kó dà kó dà. obìnrin ni gbogbo wa náà. ṣé nìkan ló ń ṣe kọ́ńtẹ́ǹtì ni ṣé kò sí nǹkan míì táwọn èèyàn ṣe kọ́ńtẹ́ǹtì ni kùdìkùdìà kùdì tó jẹ́ pé ó tí mi tí ò lè sọ̀rọ̀ ní two thousand and seventeen àti two thousand and nineteen tó jẹ́ pé àwọn èjì gbogbo wọn ló ń gbèjà wọ́n wọ́n ti wá gbé lẹ́yìn ẹ̀yìn ẹ̀kún níwájú náà ó wá fi ẹ̀yìn ó wá fi ń gé àwọn èèyàn jẹ kùdì orí èwù pé ó lò sí. ẹ ló kọ́là. pẹ̀lú àǹtí bíkì ẹ̀jọ̀ má bínú ẹ̀jọ̀ mo fẹ́ dá sọ̀rọ̀ mi. ẹ dúró ẹ hold on ẹ hold on ẹ hold on ẹ hold on èèyàn Okay. Excuse me. kọ́là. ẹ lóye àǹtí búkì. ẹ mo ń gbọ́ yín. bí Farida ṣe máa ń ṣe nìyẹn o ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Farida tí wọ́n sọ pé tó ń dá ọkọ̀ àbíkẹ́ tí ó fẹ́ ìtòkọ̀ àbíkẹ́ bẹ̀ ṣe mọ̀ pé bó ṣe máa ń ṣe fáwọn ọ̀rẹ́ nìyẹn ó fẹ́ yẹ kí àbíkẹ́ gbọ́ pé Larrick ń bú àbíkẹ́ ni ọ̀tọ̀ ni ó dẹ̀ ti ba làbíkẹ́ gangan jẹ́ fún Larrick bó ṣe máa ṣe yẹn gbogbo ọ̀rọ̀ yẹn sábọ̀ tó sọ báyìí pátá la ní lórí west road no ẹ mọ bí ẹni sùúrù ẹni sùúrù ẹ mọ bí tí mo ti kọ́kọ́ mọ̀ ẹ pé Farida she's a green snake Shen ń Okay, mi ṣe ń gbọ́ mi ìgbà tí màmá àti ìyá is close to Farida ó dàbí mo rí fídíò yẹn ń jọ yẹn. àǹtí bukki. wọn ọfẹ ẹni yẹn fẹ́ sọ̀rọ̀ màmá. tó ti ń bà yẹn sábọọdù jẹ. ẹni yẹn fẹ́ gọsìpù nípa Farida wá ní ah ó ti wa lórí life o o lóun ti wà lórí life ṣé yẹ yín ọwá ọwá ọwá o ọ̀rọ̀ yẹn ó sọ pé ìyá ẹ ló máa ń pè wọn ó o pè ìyá yẹn pé ìyá ẹ ló máa ń pè wọn o ní ẹ sábọọdù ó ní ìyẹn sábọọdù ló máa ń pè wọn ẹ má wọrí adé fi gbogbo yẹn sílẹ̀ pé ìyẹn sábọọdù ló ń ṣe àtàṣe mọ́ òun. ẹ fi gbogbo yẹn sílẹ̀ àti ẹfẹ gbogbo yẹn mọ́ a ti parí ìjà Kúdí ni à ń sọ̀rọ̀ ẹ pé we don't want problem àdúgbò yìí. wọ́n bí farida máa sọ pé òun ó wà lábẹ́lẹ̀ ní fake account tó lọ ń fún wọn ẹ jọ ta ló gbọ́rọ̀ ọmọ jáde kò ṣe farida ni. ṣé mo pé eh, eh, larik is just like olúnífùfù bẹ́ẹ̀ iná ṣe ó máa sọ mind ẹ̀ ó dẹ̀ ti tán síbẹ̀. gbogbo àwọn ọ̀rẹ́ fà ah, á kìíní ìmọ̀ bad gan. nǹkan tí mo sọ náà nìyẹn because oníkálukú ló ní ah, stóògùn. ìwọ̀n àwọn àǹtí tó ń pè láǹtí tó ń pọ́n wọn lé wọn á gbọ́ gbogbo bó ṣe bà wọ́n jẹ́. ẹ má wọrí àǹtí àná ẹ má gbé mi débẹ̀ níta ẹ má ti jẹ́ ká bẹ́ síta ẹ má wọ sí. ẹ jẹ́ sọ Démọ́lá jìgólò ní Démọ́lá Démọ́lá ti bí Ìjẹ̀bú ni ọlọ́run máa bà tiwọn jẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ máa di tiwọn wọ́n máa rẹrù ayé rù wọ́n ẹ jọ nítorí ọlọ́run ẹ ṣíwọ́ nọ̀rọ̀ Fàrídà àti lariti wọ́n dẹ̀ jà mọ́ fà wọ́n dẹ̀ jà kudi ẹ̀gbọ́n rẹ̀ jẹ́ ọmọ ìjẹ̀búrò wa ìjẹ̀búrìmù wa ọ̀rọ̀ ọlọ́rọ̀ máa di tẹ̀rẹ̀ la fọ̀rọ̀ yẹn lẹ̀ má ṣe analysis kankan kó má bàa gbèpè àwọn obìnrin orí máa sọrú wọn rí yẹn sista kudi ẹ yọwọ náà rẹ àwọn ọ̀rẹ́ méjì wọ́n fọ wọ́n dẹ̀ jà ẹ ẹ ẹ kó gbá wọlé ẹ ṣe ẹ ṣe ìyá mi God bless you mhm. ma yes. ó dùn pé àwọn tó sì ń fojú èèyàn gidi wo Démọ́lá wà kàn jẹ́ kọ́ rí Démọ́lá àti rọ́bìṣì ni tó yẹ pé ó máa dé pàtí wá ní wàrà ilé ẹ̀ tó bá pé nǹkan tó fẹ́ nìyẹn kú dí àwa ní lọ́wọ́ bọ́t èmi ò ní gbé ẹ débẹ̀ ìwọ gbé wa débẹ̀ náà kémi tó gbé ẹ débẹ̀ àbí kò yẹ because a ti stop ìjà ìjà ti tán Ọlọ́run ti gbàkóso àwọn tó pè wọlé wọ́n ti gbàdúrà Ọlọ́run dẹ̀ ti gbọ́ kí ló tó ń ṣe bí àjẹ́ àjẹ́ ló máa ń ṣe nǹkan tó ń ṣe náà wọ ọmọ yulè tó ṣe náà wọ́n ní bó ṣe bó ṣe èèyàn ṣẹ̀ṣẹ̀ lose ọmọ ẹ fún ní time kò mọ̀ wọ́n ní bó ṣe hammer hammer lórí yulè tó ṣe náà you don't do that mo máa ń sọ kíní kan kó tó dọ́mọ ẹyẹ lóró ẹ jẹ́ ká fi wora wa wò kó tó cause èèyàn ní pain ẹ jẹ́ ká fi wora wa wò it doesn't work like that that's why gbà mí ẹ pé tí bá búyàn bá máa rẹ́rìn because mi ìfẹ́ ẹ̀kọ́ fẹ́ pé mo máa kàn hurt èèyàn ṣé nǹkan tí mo sọ yẹ yín kódà àwọn pípì ti parí ìjà ó dẹ̀ rí pọ́n update ó rí pé ó rí pọ́n update no ẹ máa sọ níye tẹ fẹ́ ni Bukky Ọdẹ́sanyà ẹ máa sọ níye tẹ fẹ́ ni àbí kò yẹ yín ó dẹ̀ rí pé um, um, Larrit update ó bẹ̀bẹ̀ ìgbà yẹn ni wọ́n sọ pé ó lẹ́vidẹ́ǹsì orí ẹ̀ evidence ẹ̀yẹn lọ fi ṣe paper tó fi ń pọ́n kí ló kàn wá pẹ̀lú evidence kí ló kàn wá pẹ̀lú evidence lọ gbé gbogbo evidence ẹ síta ẹni tó máa like wọn máa like wọn ẹni tó dẹ̀ máa hate wọn máa hate wọn so kí wá tí ló kù kí ló kù ojú òkì ń tìyín ni à ń gbé ìkúkú kó tán láwo ẹ tún ń gbọ́nwọ́ ẹ̀ sáwo it doesn't work like that now kò kí ń work bẹ́ẹ̀ yẹn now. Demola lè kàn fẹ́ drag Demola ò dẹ̀ ní kankan tó fẹ́ lose because bó ṣe ń ṣe kiri nìyẹn bó ṣe ń kiri nìyẹn kò ṣe first time kò ṣe second time ẹ ti jẹ́ ká wò ná kí ló jẹ́ pàwọn oní cream ní Demola máa ń dóná kí ló dé ẹ wà lájà ṣáínṣáìn yẹn náà àwọn tó dẹ̀ jù lọ ni ẹ jẹ́ kó rí pé o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá tún dá wúsí dá sílẹ̀ ẹ lọ gbé jẹ́ fórí o ẹ lọ gbé jẹ́ forí kẹ́ lọ kọ́wọ́ ọmọ yín baṣọ o please please ẹ má tọ́nu àti ẹ̀mẹ́pọ̀ ti tọ̀nà ẹ̀sìn fún àkàsì àwọn tó ń jànù but ẹ ti fi sílẹ̀ a ti sọ̀rọ̀ láàárọ̀ àwọn èèyàn ti gbàdúrà àwọn ẹni ọlọ́run ti gbàdúrà wọ́n ti fi gbogbo ẹ̀ sílẹ̀ wọ́n ti fi gbogbo ẹ̀ sílẹ̀ <laughs> wọ́n ní kó wa lè free. lọ fún kírìmù láti bora Hello. tẹ̀ wá ń comment. ẹ̀ lè rọrùn wọ̀ <laughs> ẹ nìkan ń wò rárá o lọ. ẹ̀sìn kúdí ó mọ̀ pé bókì tètè ń wọ̀ ní ẹ̀sìn kúdí ó mọ̀ pé ó ń wọ̀ ní ẹ̀sìn ẹ̀gbọ́n tó bá tó ayé àgbọ̀n ni ẹ Eh, jẹ́jẹ́ mo jókòó ìyá mi jẹ́jẹ́ mo jókòó wọ́n ti kó gbogbo ẹ̀ fún mi látàárọ̀ tí mo ti ṣe ṣòkò. jẹ́jẹ́ lè jókòó àti búkì náà pé ẹ ń sọ fún wọn sí ẹ fẹ́ gbé ní ti jáde. mi fẹ́ gbé jáde o ìgbà náà màá tún ní bj ló gbé jáde o èmi ò ń bá mi mi eh, mi eh, mi ń disgrace yàn. bj ló ṣe kinní kan wọ́n mú ọ̀nì kúdí sí kúdí ò gbọ́ràn mhm. o kò gbọ́ràn o kò gbọ́ràn o àǹtí búkì kò gbọ́ràn o. You're doing good, sis. You, you, you're a real truth teller because you know what? You remember the last time you were talking like, Emma, eh, eh, ṣé àti Latri, ẹ̀yin àti Larry ti jàǹdà ń tẹ sọ mind ní fún. Bẹ́ẹ̀ni. Ṣé pé yẹn sábọ̀ ló parí àbí fọwọ́ tì? Mọ́wọ́tì, So, Bukky is a truth teller. so bring it on Kudi bring them home. Uh, BJ just say he don't talk about this. Everything I was talk. I'm a, I'm a, I'm a, I'm a, I'm a, I'm a gbé everybody débẹ̀ àwọn agbé ẹ̀tọ́ àbáyé kú bí olùjẹ́tọ́ olórí burúkú olùṣẹ́ abó àjẹbí. Nítorí monetization bring it on. Òun sọ pé òrìṣà ló sọ àgbo òrìṣà sẹ́ẹ̀. You dey mad, you dey crazy. Could it? like say we don't know how you came on Facebook. Could it? Kudi, jọ olórí mélòó ló don't know. Kudi aṣẹ́wó ṣàràmùtà. Kudi bring it on. O ní dúró wò tán àti búkẹ́ jẹ́ fi yín rẹ̀. Ẹ Yes, sis, yes, ṣe mà, yẹ sọ ọba. Ẹnu yẹn, a ṣe rododo bí ìgbà tó di tọ́ sẹ́nu. <laughs> Àwọn àwọn Facebook gbà mí ọdún dé. <laughs> Ta ló mọ̀ ta ló mọ̀ kò lóyún lọ́yọ̀? Ó ti gbà pé ó ti sá lọ ni. Ó ti gbàgbé ni. Ó wá gbọ́ Facebook ń sanwó. oh, ò rí nǹkan tó máa content orí ìgbésí ayé àwọn aláyé ló máa jókòó sí wàá máa mú sítórì wọn àti irọ́ tó ń pa fún ẹ àti irọ́ tó ń pa fún ẹ wàá máa mú wàá máa parọ́ ẹ máa jọ fi irọ́ parọ́ fúnra yín. ọlá Stonegate àdí London lọlá Stonegate wà mọ́mọ́ bọ̀dá yẹn sẹ́ ojú wọn dúdú bí ojú gbẹ̀ báyìí ni <laughs> ẹ jẹ́ ká máa wo ó ti lóun ní gbogbo àbẹ́ ẹ̀gbọ́n kan gbé kúránù wa ẹ máa ti rí kúránù òun fi okú dín àná àjẹ́ náà ló máa sọ pé kọ́ máa gbé kúránù máa bọ̀ kán wá máa fi búra ṣé kóòtù aṣípa ẹ̀ tó máa ń wò lórí bàbá fèyí kọ́gbọ́n ṣé kúránù náà máa fi ń búra ni àbẹ́ ẹ̀gbọ́n tó ní kọ́ gbé kúránù wá lálẹ́ kán wá búra fáwọn ta ni fáwọn ta ni ojú ẹ̀ bí ojú fúra mọ́là yẹn àbẹ́ ẹ̀gbọ́n kọ́ gbé kúránù wá lálẹ́ fáwọn wò kí ìwọ ìwọ náà dà ìwọ náà dà ìwọ náà dà wọ́n máa wá búra lálẹ́ I have I, I will go deeper Deeper about what? Go deeper. Kan jí okó sínú òbú ẹ. Ko go deeper. I will go deeper tonight. And so freaking what? Kò sí nǹkan tó fẹ́ sọ tá àgbọ́rí. Kò sí ọlọ́run. Tó bá sọ tán máa analyze ẹ̀. Tó bá ṣe ṣú ẹ̀tọ́ ìmí ara analyze ẹ̀. Bá wá fi evidence tèmi náà ní, máa fi defend ẹ̀. Abẹ́rẹ́ kan go deeper àwọn jìgìjìgì òbò olóhùn jẹ́ ká kọ́kọ́ go deeper ìgbà tí wà tí Akim Adétòwò tó lẹ́nu pátápátá kéèyàn máa jó lórí àgbo kẹfà gbọ́ pa pa pa pa pa ẹ̀mọ kéèyàn máa lẹ̀ dín mọ́yàn kẹfà kéèyàn máa jó lórí àgbo lórí máa kọrin kẹdẹ̀ máa gbọ́ pa pa pa pa níbi tó lẹ̀ dín bá kí mùdé ńjọ́ náà nìyẹn ìwọ ṣe jẹ́ ká analyse yẹn nonsense ẹ jẹ́ kó rí yín pé àwa wí tó sọ pé àwọn ará Dublin ò láìkè òun wọn á láìkè ẹ ṣíyàn gbọ́dọ̀ máa ṣe nọ́ńsẹ̀sì báyìí kan láìkè ẹ àbó ti gbàgbé pé orò lọ filẹ̀ ní ní ní redeem church tó máa ń lọ ṣé torí gbogbo wọn ti ń wò ẹ lánàá tó ń sọ̀rọ̀ ìgbà tó ń sọ story <laughs> wọ́n ní ṣe ìbéèrè òfàjà wọ́n ní ṣe kú dídí wọ́n ní ṣe ó ní folójú ni. <laughs> ọlọ́run ṣe ẹ̀yin ẹ̀yin kọ̀mẹ́ntà ẹ̀yin ni ẹ̀yin ni problem orí social media ẹ̀ ní sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọwọ́ yín tẹ fi ń táìpù yẹn kò ní follow ẹ̀ náìsì ọlọ́run ẹ ṣáà jẹ́ kéèyàn ah, ah, ẹ tó bá kéwọ̀nù jọjọ́ náà kéwọ̀nù àgùntàn ṣọ́lọ́ kéwọ̀nù àgbáyà àwọn kan wá ń bú kéwọn owó tí kéwọn nu iṣẹ́ ló ṣe ń tiẹ̀ ó mọ̀ máa kò jọ kó má lẹ̀dí ó mọ̀ máa lẹ̀dí pa pa pa pa ijó ẹ̀ nìyẹn ijó ẹ̀ ọkọ̀ tó bá dún nìyẹn pa pa pa pa pa. ẹ jẹ́ máa lọ Kudi Kudi má jẹ́ kí tí wọ́n wẹ wọ́n ká ẹ fún ẹ o ṣọba pé mi mo fún ẹ ló bá cook turkey Kudi ṣọba pé mo fún ẹ lórúkọ yẹn overcooked turkey. <laughs> Màtí wẹ̀ wọ́n ká ìmí ìfẹ́ ọkùnrin ní wájà bẹ̀rẹ̀. Ẹ bó ṣe ṣe ṣe ṣe nìyẹn ẹ wo Fọláṣadé ní ìsìn ẹ̀ ní Fọláṣadé. Kúdí ti ń bì tirẹ̀ tipẹ́ ìkà ní Kúdí yìí. Abaniláyọ̀ jẹ ni. Ṣẹ́bẹ̀ pé Ṣadé Ọlátúnjí. Èèyàn X mi mọ bí ṣe máa sọ̀rọ̀ yẹn ṣá. Ṣadé ó mọ àwọn èèyàn kọ̀ Fọláṣadé. Àwa máa gbé àwa máa gbé ìyàwó tuntun tí eh, ọkọ Fọláṣadé fẹsìn a máa celebrate ẹ a máa pọ́nlé láti just to pepper Fọláṣadé ṣé òbí Fọláṣadé rí ẹni ṣé òbí ó rí ẹni ìkànnì kú ní ìkà ìkànnì tó bá rẹni sọ fún ẹ máa sọ fún ẹ ìkànnì ìkà ló máa ń ṣe bó ṣe ń ṣe àtàjẹ